أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبارك السلام عليكم ورحمة الله وبركاته إليه تسمعني وإنسان لوري aya ìgbójì nínú sọ́rẹ́ èsì nínú àpòhàn sí ọdún sọ́yìnbá ọlọ́run sọ fún wa nípa méjì nínú ilẹ̀ nínú ètò pàtàkì táàbí wá ń sọ pàtàkì ọ̀rọ̀ nílẹ̀ ìgbẹ̀gbẹ̀ wọn nínú ìpèsè. Ibi táwọn àtàrí sí láàmù ìṣàlá òun ni ìtàkùrọ̀sọ òun ìfọ̀rọ̀wérà àti ìmọ̀ oríṣiríṣi kí àwọn tí wọ́n jẹ́ abẹnugan ọ̀pọ̀ ìlú àti àwọn aláṣẹ ìlú àtàwọn ìjọba ìlú mẹ́ta gbogbo wọn jẹ́ ìran kùrẹ́ṣì tí wọ́n tó kò ṣe ní dára mẹ́fà lórí ètò wọn àti ìrọ̀lú pé ọ̀nà wọn àwọn ẹ̀ríkà ní ìmọ̀ ìsìláàmù yìí ṣe ní pé ó lè jẹ́ àdínlẹ́rìn ló fi kú fẹ́ẹ́fẹ́ ní èdè ilẹ̀ ní lórí ìgbàmù ṣe ní orí ìgbàmù pátápátá ìgbàmù òkú a sì gbé ní kù sí òun náà ní pé nínú ìdílé pọ̀ náà tí ní ìrìnà kọ̀lẹ́ṣì wọ́n yan àwọn ẹni kọ̀ọ̀kan kó jẹ́ ọ̀dọ́ ìní jọ́dọ̀ lásán yóò jẹ́ àti ìlágbára ẹni tó ṣe é pé inú àwọn tí wọ́n mọ̀ nílùú ìgbẹ́ fún àrùn ẹni tẹ́lẹ̀ gbajúmọ̀ kí ìlẹ́gbọ̀n tó gbogbo wọ́n wá lọ sí láti lè ṣe òsì tó bá ti jáde lẹ́yìn ọ̀rọ̀ báyìí mú ṣàdídà ní ẹ̀ẹ̀kan náà wọ́n jẹ́ pé wọ́n mú ìfún sí lágbájá nípa oúnjẹ tó ń pè wọ́n kò ní ṣe nípa wọ́n ń gbé àwọn ọgbà mọ́ àpòrò náà kí ó bẹ́ẹ̀ rà níbi gbogbo nínú ìgbà ìfọ́ẹ̀ṣì wọn ò wọ́n ní ní sọ pé àwọn ọ̀pá ẹ̀sán ti ti lóògùn ọ̀dẹ́ bá wọn dà wọ́n ọmọ wọn ní ìyá tàǹtù ìbẹ̀rẹ̀ àti lánàá yóò gbọ́ wọn tàbí wọ́n wá jáde láì tó bẹ̀rẹ̀ ọmọ àtìrí iṣẹ́ ìmọ̀ wọn àti èrè wọn láti mọ̀ ní iṣẹ́. Àwọn àwọn àtẹ̀síwájú nínú ìyí tí wọ́n ti lọ bí sọ̀rọ̀ mọ́ máa rí ọ̀fẹ́ náà. Àpá nílẹ̀ ìlú tàbí bí ìwọ̀ ẹ̀ṣì ọ̀tẹ̀bí bí ìbáyé fún àwọn ọ̀sán. نعم،, نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نقره الله إذ أخرجه الذين كفروا إذ أخرجه الذين كفروا ثاني اثنين هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم Àtàrí ọlọ́run tó ní ọlá ṣe sọ́nà ẹni ẹ̀kọ́ ẹni ìpín, ọwọ́ mẹ́rin láyé láàrin àbẹ̀rẹ̀ ní orúkọ ọmọ ọba níjà wọ́n àjọta ayé ṣiṣẹ́ aláàrin. Nígbà tọ́lọ́run bá ti sọ fún wa nínú ayé àyè nípa àwọn méjì tó wà náà kò sí láti lọ́rọ̀ ọlọ́run tó ní ó ti wọ̀ sí bẹ́ẹ̀. Àwọn àdínláàrin ìpè àdéhùn àwọn kò ní ṣáàtì tuntun náà. أفعلني طبيعات مثل هذا الاجتماع السنية للزوايا nínú àdámọ́ tí ń bẹ́ẹ̀ fún irú àpérò tí wọ́n ṣe yìí tàbí rú pàdé tí wọ́n ṣe yìí tó jẹ́ ti bò kẹ́lẹ̀ Oná ti àńlá ìyáwó ìlú alàtàbíkì lọ́rin àìsíyà àwọn káàkiri ìtùkọ́ ìlú Nàìjíríà. Orí pé mo gbọ́dọ̀ jẹ́ ó hàn rárá. Èyí yòówù nínú ìṣe tí ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ṣe lójoojúmọ́ ní Sàkábà. Láti ṣe lè tó tí tí o wọ́n ṣe yáre káàmì tí padà sí ilé ìwé ẹ̀nà ṣe ń ṣe ìṣẹ́ tí ó fura pé ìrìnà ṣe lè wọ́n tó lọ ìwé ni ààrẹ ti mọ̀ tàbí mọ̀ tí ó wà lọ yapa sí ìṣe sí èyí tí bá bọ̀ tẹ́lẹ̀ rárá hásàlá ẹ̀ṣù áhàdùn rọ ìhàdà àtàá

Ètè ilé látọ̀dọ̀ àwọn ọkùnrin láti fún bá ṣe ìjọ rẹ̀ nà. Àwọn ọmọ ìsánà ń bẹ ìṣèlé ní apá ìjìnlẹ̀. Ṣé ẹgbẹ́ bẹ̀rẹ̀ jọ pé ìgbàjíṣọ́ ẹgbẹ́ ìjọba bá yà ń tó ní gbogbo oúnjẹ orí fún mi. Ìjọba ẹgbẹ́ náà kọjá ń tó orí. Ẹ̀ẹ́dẹ́ ìbéèrè lọ́wọ́ ewu rẹ̀ lọ́wọ́ lórí mi. Wọ́n ti sọ̀rọ̀ ìta. Kò síbẹ̀ ìṣẹ̀lẹ̀ ìta sí ìwọ̀n tó ń rí náà òtìgbẹ́ àwọn ọkùnrin sí náà lọ́mọ ìjẹrẹ wọ́la gbé yàwó máa tí ó mú ìdá ò màtìdáàrí kàwọ́ àti àwọn ààrá wàkọ̀ ìyábáwó ní ayébùdáàrí ṣọ̀rọ̀ àwọn wọ̀nyí wọ́n tẹ́lẹ̀ sọ́nà ọmọ ṣùgbọ́n náà wọ́n bá jẹ́ kí ọwọ́ wọn tó gbólẹ̀ ó jẹ́ kí wọ́n ti rí ní wọ́n bèèrè ní ayé tó lẹ́rẹ̀ ọ̀rọ̀ sí fún òsì fúnra àwọn afá ní bàbá ṣe ìpèsè ó yàtọ̀ wà láàrin láyà àwọn olùmọ̀láyẹ̀ṣọ̀rọ̀ èèyàn ní fúra kò ní fúra ní pé kẹ̀kẹ́ Torí lé ní ẹ̀yẹ́ bá ṣẹlẹ̀ yóò máa wò ó ìlú olóòwò ẹ̀jì wọn mà lọ. Àkọni mẹ́sàrá ti ṣe ní ìlú ẹ̀fẹ́ṣẹ̀tọ́rọ̀. Adé ìsàlá ìyàrẹ̀bí ìlú, sọ̀rọ̀lọ́wọ́ àríwá ìwọ̀sán ti wá ní ìrọ́bí ìkàbàrọ́kà wọn ààlà. فأخبره بمؤامرة بمؤامرة قريش ọlọ́rọ̀ ọba ní àkìlú ìpínlẹ̀ ọba nàbí pẹ̀lú iṣẹ́ lábọ́dọ̀ olúwa rẹ̀ ìgbòkún àti ìgbàlẹ̀ mọ́lọ́rọ̀ bá dáàrùn ó sì fún àwọn ọ̀nàbì ní ìlú ìmọ̀ àmáwọ̀ ti rẹ̀ ṣe pẹ̀lú ìpè tàbí ìbálẹ̀kù ní afẹ́fẹ́ wọn rẹ̀ ṣe. Tó jẹ́ ìpẹ̀lú ọ̀pọ̀ lábàá àwọn olùdíẹ̀mú ìbílẹ̀ sí lọ́dún báyìí. وعن الله قد أجن لهم في الخروج أخبرت في يوم أن في الخروج من مكة wàhálà lẹ́láwọ̀ wọn sàlìfìsàn ó sàlìfì tí ó ṣe jẹ́ ọdún ìdájú ìlú wàhálà lẹ́láwọ̀ kí tọ́ta wọn ti hálà kùrẹ́ṣ ó sì kọ ní àwọn èrè àkọ́kọ́ sábẹ́lì tó máa lò láti lè ṣe ní láti lè bo ìlú tí àwọn kùrẹ́ṣ mú ní wá pàtó ìlú ìwádọ̀ ìgbé búrúdá bẹ̀rẹ̀ láyé. Má sùn sí lálẹ́ òní oró ìgbọ́nà sùn sí kùsùn rẹ̀ èyí tó máa ń sùn sí tẹ́lẹ̀ ìgbọ́nà sùn sí láyé. وذهب النبي صلى الله عليه وآله وسلم يهاجرا حين يستريح الناس في البيوت قد يصير هاجرا لجيرانهم ó jáde lọ́sọ̀tọ̀tọ̀ àwọn ìrìnà tó jáde lọ́sùn nígbà tí ó lè yàn lọ́pọ̀lọpọ̀ lórí nínú ilé wọn tó ní láti ọmọ ọmọ ọmọ àkọta ní àwọn àmì lọ́sùn bẹ́ẹ̀ àtìyàn làbẹ́sì jáde ẹwù mára. Ìlà agbègbè bá ti rí ìkọlù ìjọba àyè ó lọ sọ́dọ̀ àwọn ìbáraẹni. Èyí ó kò ní bá máa ń rọ àyíká ìrọ̀ tí wọ́n bá àyè láàrín ẹgbẹ́ kan lè ṣe ètò àwọn ìpele tàbí àwọn ìgbésẹ̀ tí wọ́n ń pè láti ṣe ń ṣe rọrùn sí ìlú Màdínà lọ́wọ́ àwọn amọ́ta òbí ìjẹwà. Ọ̀la ti àìṣà ní ọdí ọgbọ́rún tààrà àìhá. Yàwó àìṣà lọ́nà bá ní yẹnu sí oníbáyé náà láti ìlú sùn sí lẹ́yìn àwọn ìbáṣe ní láti ìgbọ̀gbìn ó ní nígbà tí àwọn jókòó àwọn wà ní àbúbákì báyìí àwọn ṣe jókòó lọ́sàn-án قال قائل لأبي حق الله كما خطب بكر هذا رسول الله متطلعا هذا رسول الله متطلعا àtẹ́sì mú lẹ́gbẹ̀ẹ́ tí ó ṣe ó ń gbọ́ kò wá ní nígbà oúnjọ sí sáàtì láti àkúnlẹ̀ àti ìrìnà ní àsìkò tó ṣe rí pé èyí wọ́n bá wà tẹ́lẹ̀ tó là ní ìjọ wá pàtọ́lá àbúgbà àtẹ́lẹ̀ àbúgbàmí ìdá àìláàbò àti ìrìnà والله ما جاء به بهذه الساعة إلا أمر ó ní òun bàbá ìyá òun jì fún àyàn bíi sọlọ́wọ́ àìsọ́lá ikú tí ó wà ní ibi àkàrà láti mẹ́rin. Àmẹ́sí ò ní dédé wá ní wá ìkò yìí àti pé ọ̀rọ̀ pàtàkì kan ló wá. Kọ́ọ̀lá yàwó Àìṣà ọ̀dí ọlọ́run ara ẹ̀yà fún tẹ̀síwájú. Oníbàjá àwọn sùn wà lẹ́yà ní ìlú ọ̀dí. Bàbá àgbàlẹ́ àdọ́bí bá yọ̀ǹda àkójì náà Wọ́n ti yọ̀ǹda bá àdọ́bí bàbá bàbá wọlé olùdíjọ́ tó ṣe lọ́mọ ó sọ̀rọ̀ àti ìwọlé ìdá ìwọlé òṣì bọ́lá láti sọ nínú Quran tó sọ́rọ́ tó náà káwọn bàrẹ̀ náà káti wọlé ògbé pàkọ́ọ́lá ní ilé àbíbáyé fundamental aspect of our religion. Ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì mẹ́rin wa ni, kódà àwọn ọmọ wa náà nílò ní ìgbàlágà ọlọ́run sọ àwọn àsìkò tí àwọn ọmọ ẹ̀yẹ ó mọ̀ ṣe tí wọ́n mọ̀ wá láàrin lọ́nà wa. Aya àkàwàlọ́wò, aya àbúté ìgbàmọ́ ọmọdé. Ṣùgbọ́n tí lọ́nà sí látàrí tó ní ìlú dáná. يا أيها الذين آمنوا لا تخرجوا بيوتكم غير بيوتكم لا تدخلون غير بيوتهم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم كنتم تعلمون سورة 24 آية 27 Súra pẹ̀lú ìlú ayà ìgbàlógún sí ọdún náà ọlọ́run yá ayé alẹ́bí náà ẹ̀yìn níta òbí láàrín fún ìlú yóò tà ẹ̀rù gbọ́dọ̀ wọ àwọn ilé kan Ọjọ́ ọ̀gbìn ìlú tó yàtọ̀ sí ìlú ní àyàfi tàbátàrà lè ṣú kẹwàá àti kẹlẹ̀gbẹ̀ ìyọ̀nà. Wọ̀n ti sáré lè wọ́n wọ́n àyàrá àyàrá ẹ̀rẹ̀ ìfàlásùn táwọn ará ní ilé ẹ̀kí wọlé ìlú ìtàn àwọn ètò tọ́jú àwọn ní wà bá àrídárí ìpàdàkàrẹ̀dà ní ilé tàbí public house buildings ní ilé ìtajà supermarket ilé ìtajà ìtúntọ́ supermarket ìjọba wọlé àwọn ìtẹ́fẹ́lẹ̀ ọ̀rọ̀ lára òṣìṣẹ́ lọ́wọ́ àmì ẹ̀ ń pè ní èdè gbogbo ẹ̀dá. ذلكم خير لعلكم Eléyìí ti àkàkì ọ̀rọ̀ àwọn ènìyàn Ọpọlọ ìta wọlé ṣùgbọ́nàbà láì ti ní lẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀. Lẹ́yìn bá tilẹ̀kùn wọ́n lẹ́lẹ̀ láti ó ta, èlò ní kí wọ́n pẹ́ pé àwọn ìpàdé ní àwọn ilé wọn báyìí ti lẹ̀lẹ̀ fún ọjọ́ káwẹ́ ìgbọ́nà ni mo rẹ̀ kò bá wọn ni wọn mú wọn ní àwọn ìbájú nínú ẹ̀rẹ́ àti ìṣèkúlé nílùú ilé ní ìdílé kọlẹ̀ ìgbẹ́ ìgbàyọ̀gá ẹ máa lọ ẹ máa lọ wọ ilé ìgbẹ́ kànfẹ́ ìgbàlá lójijì mo fẹ́ wọlé ìgbàlá lórí ẹ̀wọ̀lẹ́ ẹ̀mà bàbá ọkùnrin ni wọ́n láti ti máa ẹ̀mà lọ. Pápá àti ọmọ mi bá yà òní ma tó wọ̀ ìṣẹ́lẹ̀ àti. Kí ni olówó ẹ̀gbẹ́ ìjẹta ti ètò wọn fi aṣọ ọ̀nà ìtàlá kọ́mọ mi bá yà àti pápá ló rà sí. máa ń padà ní alájọ́ sí ọmọ náà wọ́n mọ̀ ṣe. Máa ń kọ́ ni. Àti ìyẹ́ àgbẹ̀ ní níbi adúlá ti lọ ìgbésí ayé rẹ̀ kò nílẹ̀. Èsì ìgbésí ayé rẹ̀ sùn ní. Ẹ̀sìn ìjàmbá tí wọ́n ìlú ọ̀ṣẹ́ ìlú ìgbó tí mo kò ní ìfọ́ lọ́yọ́ ni. Tí ó fi mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ajá ìṣẹ̀lẹ̀ àti jẹ́ káwọn ìwé ọ̀wọ́ ń pe. Ọlọ́run tí a bá yọ̀ wọ́n ní oníkẹ̀ẹ́gbọ́ wọlé. وإليه قيل لكم تطيعوا وتجيبوا فاحفظنا ولا يعلمون السلام عليكم وعليكم السلام يا ولنا ما وليه أحمد يا الله يا حساني قالوا تشكروا الشيطان الرجال ni ẹ̀nà wọlé ìyàwó rẹ̀ àbúrò ní àbúrò tí ó rí bàbá àìyá ọ̀pọ̀ ní ìyàwó Aṣẹ́ ìpàdọ́lá lórí ìjọ́ ti torí orí. Lórí ìwọ̀n kan tí ó ṣe. Ó ṣe ní ìjọba ẹgbẹ́ ilé ìwà. Fún ilé ìwọ̀n mọ́ jẹ. Ó yà ọmọ wá ní àgbẹ̀ tí ọ̀sẹ̀ ìgbẹ́ wá fún mọ́ táì. Àwọn ìṣẹ̀lẹ̀ mo mẹ́rin ìgbà tó ṣẹlẹ̀ sí. Àsìkò ọ̀sán ní máa lọ́gbọ́n rí àgbẹ̀ torí kò fi àti ilé ìlú àtàwọn àbúrò ìlú ọjọ́ orí. Gbogbo yàrá ìlú. Tó táwọn ẹ̀rọ bá ti lọ sí pẹ̀lú ọ̀sán ẹ̀rọ kàkàrí mú láti ìlú. Ọjọ́ tó wá fẹ́ ráyè yàrá ẹ̀ka lọ́sẹ̀ méjì àbí oṣù kan sí ilé ẹ̀dá. Wọ́n jẹ́ irí ìlú. Ẹgbẹ́ ya wọ́n ni wọ́n, ìjọba àlásì òbí sọ ọ̀rọ̀ ní, wọ́n ní wà ní ẹgbẹ́ ìgbàlá fún wọn ní ìlú parí ṣe ọ̀rọ̀ ní ẹgbẹ́ ní ẹ̀padà ẹ̀padà. Ẹgbẹ́ sórí wọn Ẹgbẹ́ ilé ni a ká lórí àjẹ́ ọmọ yìí, ẹgbẹ́ rẹ̀ wà nínú. Àwọn akẹ́kọ̀ọ́ Mo ń kó ẹ̀dà sí ìjọjú o, kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ ní. Ní ọba ti ṣe ń ṣogbó ojú rẹ̀, ó rà láti ní àjọjá pọ̀ jù. Tálẹ́kì lẹ́yìn ẹni tó ń ṣe láti ọjọ́ ti lọ́wọ́ akọ lójú. Tó bá lè wá, ó rà mọ́ òbí dá lẹ́sìn pọ̀ jù. Kí ló ń lọ sí òde omi? Bẹ́ẹ̀ni, kí ló wá ní Torí pé yóò rí ojú ojú ojú kí náà lórí wà lọ́wọ́ lọ́wọ́ mo ti fẹ́ ju jẹ́ tí ó wọ́n mẹ́sẹ̀ yìí lọ. Tó wọn wà sáwọn kan rí bẹ́ẹ̀ ẹ̀fẹ́ kan náà lè rí. Bẹ́ẹ̀ ni, àwọn ilé ọ̀fẹ́ láti ìlú jẹ́ ẹ̀fọn ìgbà tí yóò sọ pé ojú ìgbàgbọ́ ìdájọ́ yìí omi ó lè fẹ́. Bí àwọn amúnjẹ́ ìrísẹ́ ìrọ̀rùn mẹ́sẹ̀ yìí lọ́wọ́ wọ́n ọkọ̀ mi ló ti àwọ́ ṣẹ́yà lẹ́dà olóògbò ọmọ àyàfi láwọn ìgbà kan tọ́lọ̀ ìgbà àìsàn àmà ṣáàlì tó wípé tó ń ṣe yẹn tajasus ìtọ́pẹ́pẹ́ àjẹ̀mọ́jẹ́ ìlànà àwọn méjèèjì kọ̀rẹ́ẹ̀kì kí máa ẹ̀rọ tó yẹ ìtàwọn àbá àtọ̀rọ̀ pé ọ̀yọ̀tí ìbáwọ̀ pé tó yáwà àbàjẹ́ kìíwà ìrìnṣẹ́ wọ́n ni àsìkò ní ìrìnlẹ̀ aláàrò tàbáwà ní ìta sí pé kò sí wá àbàjẹ́ kìíwẹ̀ àbúwà rẹ̀ tó ti yanjú ìrìnṣẹ́ ní Bẹ́ẹ̀ni, ọmọ ìwà ayẹyẹ ìlú ìlú ọmọ fẹ́ ìlú àmà ọ̀pọ̀ mi síbẹ̀ ìlú ní ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀fẹ́ orí ìyàwó rẹ̀ ìyàwó ní mo ga ojú rẹ̀ ọkọ̀ ìlú sí ya sí ìlú tàbí kàlẹ́ ọmọ ní àbúrò ọkọ̀ ìbìlẹ̀ ọ̀pọ̀ lọ́nkọ̀ ẹgbẹ́ àbúrò ọkọ̀ ìbìlẹ̀ tó wà nínú ayé kí ẹgbẹ̀rún ìlú ọdún tó yọ ẹran tó yọ láti ọdún tó wà ní ẹbí ìdí ọdún lọ sí ẹ̀ àtúgbẹ́gbẹ́ ẹ̀rọ ẹgbẹ̀rún ìlú ọdún tó yọ ní ìgbà ìgbò ẹgbẹ̀rún ìlú ọdún tó yọ ààrẹ àtúrẹ́ tí a ti kọ́kọ́ mọ̀ látúrẹ́ nígbà tó wá ní káàkiri ẹgbẹ̀rún ìlú ọdún tó yọ ẹni tó ń sọ sí ìyá àbúrò ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọ̀tún ní ìlú ìdèdè kò ní yẹ́yọ́ ó ti ṣáà sọ̀tà ọ̀rẹ́ ìlú ọlọ́run sàmọ́ ìgbà tí àwọn ìdákùnrin jẹ́ Ọlọ́run ọdún ìgbẹ́ ìṣẹ́ṣẹ́. ليس عليكم جناح أن تدخلوه غير مسكونة والله ليس عليكم وجاشف أن تدخلوه غير مسكونة ويلك تشيء أهدي محمد Tí a mọ̀ sára láàrù àwọn àǹfààní tàbí ìgbà àǹfààní wà pẹ̀lú ní ẹ̀sọ́rọ̀ ilé oúnjẹ ni ilé ìtajà báńkì gbogbo àwọn abẹ̀yẹ rẹ̀ láti ṣẹlẹ̀ sílẹ̀ wà lọ́wọ́ ìyá àyá ní ọlọ́run mọ̀ tẹ̀lé pamọ́ àìlẹ̀ tí bí i náà ti tẹ̀lé hàn wà lọ́ta ṣòro àti tẹ̀lé pamọ́ Tàbátọ̀wọ́ ààrẹ àìsàn ìpàlẹ̀ ìwáyà ti ti gbogbo ìdí èrè nínú ilé wa dáadáa àwa ìyàwó àkọ́mọ́ ọlọ́run sọ àti báwọn ọmọ ìdílé ọgbọ́dọ̀ lórí ọwọ́ ló yàrá wa àwọn bàbá bíi àwọn àbúrò àdúgbò ló yàrá. wọ́n ti jẹ́ abẹ́ ní ọmọdé aláàbí náà. يا أيها الذين آمنوا يستأذنكم الذين ملكت أيمانكم Ọlọ́run ní ayá màdí náà mọ̀ ìṣúra ọmọ fún ayá àti sí èrè nígbà tó lórí ìyá bùtá. Bí i ti fẹ́ wọ́n mọ̀ tó dàbí ìrìnàlọ́gbà àìsàn wọn. Àgbàdí náà máa ń lè máa làkà àìmọ̀ ẹ̀rù. Àwọn ọkùnrin náà ẹ̀rù wọn lẹ́la rẹ̀ lọ́kùnrin. Tí wọ́n wọ́n lè yàtọ̀ láti ìpọ̀ tí wọ́n wà ní àyọ̀ǹda. Nígbà والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات Ìjọba àwọn ènìyàn àti àwọn lámúyà olóko olùkómúná, àwọn tí wọ́n tí dàgbà pé wọ́n lánàá nípa pé sí dàgbà. Láàrín pé jẹ́ ìwá pé ìmọ̀ àwọn tí ó sí bàdà lọ́wọ́ ọ̀pọ̀ ìgbókó jẹ́ wà, yàgbọ́n ìṣúgbàjì ní ọ̀ìtò ní àwọn méjì fún kí wọ́n wá máa gbà ìyọ̀dá lọ́wọ́ ní bàbá bá máa wọ̀ ní ẹ̀ẹ́dẹ̀ta ní tẹ̀síwájú. Àtùpà àkọ́kọ́ ní kọ́bí ìsọ̀lá àti ìpàkiri ṣáájú wọn àṣùgbà. Ṣáájú ìrọ̀ bí ní ṣúgbọ́n sọ́lá ti ìpàkiri gbogbo ọmọ tó sí bàbájá àtúnṣẹ́ àwọn ọmọ aláàbọ̀nà wa ni wọ́n kéde ìrìn tó ń fa ìfẹ́ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ tó máa ń dáwọn ọjà aláàbìbò yẹn tó bá ìgbà. Ṣáàbù àbùbá àná. Wà ní ilé ẹgbẹ̀rún ìfìyẹ́ rẹ̀ nínú ọ̀pọ̀ nílẹ̀ àbùbá tẹ́ bá wá ìrùn ní fẹ́ kọ́ṣọ sílẹ̀ nínú ìgbọ̀ lọ́sàn ọmọ ní wọ́n ní ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ wọ́n mọ́ wà á sọ́kọ̀ yàrá ní ẹjẹ́ wọn gbá ẹ̀dá náà Wọ́n ní bá ìsọ̀ láti ìṣà àti lẹ́yìn ìlú ìṣà àti mẹ́ta. Àsìkò mẹ́ta bọ́ra sílẹ̀ àti fún ní ẹrù.

ليس عليكم ولا عليهم جناح ليس عليكم ولا عليهم أحكام وكذلك جناح الشيء قال أمنا لن يعملكم ولا معكم bí ìyálẹ̀ ìta ní ọdún mẹ́rin ọdún mẹ́rin ọdún àárọ̀ mẹ́wàá ní

báyìí ni ọlọ́pọ̀ máa lè jọlá ìgbájúbí ọlọ́pọ̀ láti yàrá sí sàmàrí àwọn ayá rẹ̀. Ayá èrè àyá tó bá aṣẹ̀rẹ̀ ìyà ní ìkọ̀míyà. Báyìí ọlọ́pẹ́ sàlàyé àwọn àmì àmì lọ́dọ̀ àwọn àpá méjì àti ọlọ́pẹ́ sí. Àyá tó lọ́ bí ibi tí òkè ọ̀fẹ́ni ọ̀fẹ́ ẹgbẹ̀rẹ̀ ọmọ orílẹ̀ ọdúnká ẹ̀rìnkọ́bùsì ẹ̀rìn tí ó rẹ̀ láti lè kan tó ṣe láti lè kan ọmọ àdébí kan tó gbọ́n bẹ́ẹ̀ fún àyà ń ṣe láì kọ̀ ní àyà àwọn akẹ́kọ̀ọ́ àtọ̀rọ̀ ẹnu lè ní ọ̀nà sí gbogbo ẹ̀ tó sàpọ̀ sàpọ̀ sàpọ̀ sàpọ̀ àyà ń láì ṣẹ̀rẹ̀ yíyà àwọn àmì ọlọ́run tó jẹ́ kò ní ìbéèrè sọ ọkùnrin gẹ́gẹ́ láwọn ọ̀rẹ́ àwọn ọlọ́run sàlàyé àwọn òfin rẹ̀ fún ní wọ́n wọ́n ọ̀rọ̀ láì ní oníṣẹ́ ọlọ́run ní ọ̀rọ̀ nílé náà ọ̀dọ̀gbọ́n yóò wá àwọn èdè ẹ̀lá ọ̀rẹ́ ọ̀rẹ́ àti ìlú ìṣọ́gbọ̀n tó bá lọ́n sàlàyé ọlọ́kàlàyé rẹ̀ múlò tó pàdé ọmọ ìgbà nígbà sọ ẹ̀lẹ́ ọ̀rẹ́ ìjẹ́ ọ̀rẹ́ sọ́kúsọ̀rọ̀ sọ́ọ̀

Báyìí ọlọ́run sọ́làyé àwọn àmì ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ìrìnkì. Ọlọ́run bá lórí mímọ̀ òun ọgbẹ̀dọ̀gbọ̀wọ̀. Wà lè kọ̀wá ìrìnkì ọlọ́run ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ẹ̀mí ọ̀rẹ́ ẹgbẹ́ sọ lọ́bìnrin tọ́pìkì náà lórí ìgbé. Ìgbà sọ́mọ̀ ẹ̀jẹ́ àwọn ẹ̀yà ọdún tó máa ń ṣí àyà sílẹ̀. Àyà ìgbẹ́sẹ̀ ọ̀dọ̀ òjì ìjàmbá ìbájọ́lé ní òṣèlú níwọ̀n kankan sọ́rà ní ara tó bá ní ìpè láwọn ọmọ àwọn àtìsẹ́fẹ́ orílẹ̀-èdè àwọn olùdìbò ṣé wọ́n mọ̀ pé kó ṣe lọ́pọ̀ wọ́n fún ọmọ orílẹ̀ láìsí ọ̀rọ̀ yìí àtìsẹ́fẹ́ àwọn ọmọ àbẹ́bí إذا خرج التشريف الشيطان فالسجاد كله ọmọ ní ọkọ̀ ya ní ìpàdé láìlé o nígbọ̀ àárẹ̀ ìgbèjì ní ọ̀lẹ́ àti láti nígbàtí ó bá fẹ́ ìrìn gbàdé òwò ìlú àdó ìbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ wọ́n á bí káyà ẹ̀yà tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ yà dìbò ó wá máa ti ó tọ́lá máa ti bẹ̀rẹ̀ ìdí àgbà àgbà tó lọ wọ́n lọ lé pàmà lógó nínú ìgbà ọ̀kẹ́yà tí wọ́n mú wá àti oríṣiríṣi wọ́n tó gba àwọn ìgbà àgbà lókọ́ lókọ́ ẹjọ́ wọn mú kakó pàtàkì nígbà nígbà kọ́ fún wọn á bá wòye àyè ẹ̀ẹ́dẹ̀ẹ́dì rẹ̀ lẹ́yìn ìgbà ìgbẹ́lẹ̀ ara yìí. Bẹ́ẹ̀ ni àwọn ilé ìlú ti fẹ́ ẹ̀ wọn kọ̀ fún yóò ti mú fún mọ̀lẹ́ ẹ̀fẹ́ tí àwọn àpapọ̀ ní kánìtì. Apáàkì ló ń bẹ̀rẹ̀ nípa ìwọ̀n kẹ́yà ń bà ó yẹ láti àgbèsí ẹ máa ti gbọ́ àwọn ìgbà tó ń kàgbùgbà àwọn tẹ́sì ìrọ̀ àti ṣe jù láti àgbèsí ìrẹ́jọ and also a pan-Africanist. What is it that I am? Three countries in West Africa, using this lecture, what is it pan-Africanist? Ìgbọ̀dẹ̀ ṣé àwọn ọ̀pọ̀ Amẹ́ríkánísì ní ìgbàgbé tó bá lọ a lẹ́jọ́ rẹ̀ lè sọ lù ní ìṣẹ̀lẹ̀ ọ̀gbáyé èèyàn orí. Ibi sọ pé wọ́n tó máa mọ̀ nípa sí rí àwọn òṣèrè ìgbọ́rọ̀ rẹ̀ lórí tó of sọ́ọ̀rọ̀ Súnmọ́rẹ̀ ti sọ dúpá ló sójà. Súnmọ́rẹ̀ ti sọ oríṣiríṣi àwọn black ẹ̀kìnàmọ́pẹ̀ eh, eh, liberationist tó sọ sí títí tó ń sọ sọ́sọ́sọ́sọ́ tó padà tó kà máa kọ̀ mẹ́ tó wá padà sọ́dọ̀ pàtìsì nígbà ẹgbẹ̀rẹ̀ yìí láti tẹ̀rẹ̀ eh, bí a lọ ṣẹ̀kẹ̀ pàtìsì ọ̀pọ̀ tó ń sọ ilé ní wá ní sí ìgbà yóò gbé àwọn ilé ìjọra lọ́wọ́ àmẹ́bí ọlọ́run ní ìgbà ilé ìgbàgbà ilé ìgbàgbà ilé ìgbàgbà ilé ìgbàgbà ilé ìgbàgbà ilé ìgbàgbà ilé ìgbàgbà Gbogbo sallallahu alaihi wa sallam àti mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ méjì yìí ìlú wọn tó rẹ́lẹ́ àti àti ọmọ wa mẹ́ ọlọ́run sàlọ́ ẹgbẹ́ àpò mẹ́ kí ló máa kú ló mú wa lélẹ̀ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó bá yọ̀ǹda ìpáátá náà tó rẹ̀ ìbáfẹ́ tó ti bí ọ̀rọ̀ yẹn kọ́ bí òun jí ìdáná tó àwọn wọ́n ti ti dánú rẹ̀ nígbà lẹ́ka sí ìgbésọ̀ ọmọ tó lọ́dọ̀ sí sórí láti ẹlá lẹ́yìn tó bẹ́ẹ̀ bá dánú alẹ́ ti gbá yorùbá fàkúùtì láti kọ́ńtìtì ọ̀nà bá ti pàtà ọkọ̀ nàbà Ó ní áfìjì láti ọ̀rọ̀bìnrin lẹ́wọ́n ní ìbájá kí ọ̀rọ̀bìnrin lẹ́wọ́n. So, áfìjì látara áfìjì lóòjì, èyàn yóò pẹ̀lú áfìjì láti rí ìdáta, áfìjì Nàìjíríà, ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ ní kó dáadáa ọ̀rọ̀ àwọn ọba kìrìsìtàn bá rí ní ìdáná ọdún àmàlù ẹ̀yẹ ẹ̀rẹ́ta tó wà ní àwọn àríṣà àtàwọn wà bẹ́ẹ̀ kò sí gọ́ọ̀mẹ̀ ní ábí àtàrà ọ̀sùn ọ̀mà ó ń bá lọ jẹ́ ìrìnṣẹ́ ọlọ́run pàdé ní ọ̀ àdámùsọ̀lọ́wà ìrọ̀gbọ́n ní pàdé ní ìkọ́ ìgbòmìnà ní ìfẹ̀kọ̀ọ̀jì àti ọ̀dá tó ti jáde kọ́ ti ní ìgbèkùn mọ́kànlẹ̀ ọ̀kọ́ láti wákìí الصعبة الصعبة بهذه الأمثلة الصلاة تذكرني له تهيوني سمعت تحت ولا قال رسول الله نعم هذه هداية ثم أقرر معكم خطة الهجرة وما جاء بك في وحشته àwọn ìdílé àkọ́kọ́ ní wọ́n láti ṣe ìjọ wà lọ́jà àgbàlẹ̀ ìdí àmútẹ́lẹ̀ òmìnirí àlẹ́ ó wà lọ ní lẹ́yìn ní ìrètí ẹ̀rù ṣí ẹ̀rọ pápítà nínú tó ti gbé ọ̀lẹ́ká sí ìwà àgbà ó sì kò lọ́nà ti wà lẹ́yìn òun nínú ọ̀rùn lọ́sàn-án lọ́jọ́ kan ohun tó lọ torí pé láti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ní ní wọ́n ní ní ní òye ní ní ní ní òye ní àwọn ìlú àwọn ìlú Autonomia and resilience of intelligence is That is why the ìjọpọ̀lọpọ̀ ọ̀pọ̀sán ó lè má lówó orí tó jẹ́ pé university dropouts yóò ẹ̀ṣọ́ ẹ̀rẹ̀ olùsọ̀sán rẹ̀. Ìrìnlẹ̀ intelligence is wọ́n ti lẹ́wọ̀. Ọ̀tọ̀ ni brilliant is very important. First class five jobs

ní ìmọ̀lẹ̀ ní ààbìwà social sciences ní sciences wọ̀ many first class graduates are graduates. wọ́n ní you. lẹ́yìn wọ́n láti to náà lẹ́yìn wọ́n jù. ọba ń bọ̀wọ̀ á tún ní ìgbà wọn ló ní àṣírí ayọ̀ tí wọ́n fi tẹ́lẹ̀ mẹ́wàá yẹn bẹ́ẹ̀ to alákòókì ló pọ̀ jù náà lẹ́yìn wọ́n ìgbà fún ikọ́ nù. wọ́n kàn ń gbòòrò mi. majority ìṣèjọba mẹ́rin ìgbà ìpòlẹ̀lẹ̀ In my own you will be power. Some lecturers become two weeks without exam. Some become two weeks before exam. are two weeks when they school. They will They will not see them in the office. What can God help you? Nígbà tí a bá wọ̀ pé, ìgbà tó ń wọ́n tó ń gbé nígbà tí a ní láti ṣàìlè ní Nàìjíríà tí wọ́n jẹ́ àjàbájá ìgbà ìgbówó tó ń gbé ìgbà ìgbà ìgbà ìgbà wọ́n ní àlejò ìyàwó títà láàrin fúrú olùsù ìdáná àti àwọn ìfìlú lọ́tọ̀ lẹ́yìn tó kù lẹ́tọ̀ sí ní lẹ́yìn. ó kù mẹ́ẹ̀nà ayélujára ní lẹ́yìn sí lọ́tọ̀ lẹ́yìn láàrin lẹ́tọ̀ lẹ́yìn tó kù ní lẹ́yìn. ìnà àbúrò bàbá àgbọ̀dá ti lọ sí nàbà kejì rẹ̀ wọ́n á pẹ́ tó bá lè rí ẹ̀ láti kíré ìdáná sí ẹ̀ náà

Àgbàbẹ́ni wà mẹ́, àwọn ọmọ ayà ìdẹ́jì àti bẹ́ńsì ní láti kọ́ máa fi àwọn máa ṣe ṣe láàárín. Ó yí ìdílé máa kò jẹ́ kò yé, wọ́n dábà ìgbà ìdílé, àwọn àti ìgbàlẹ̀ àti ìgbàlẹ̀. Ó ti lórí kòmìtà. Àwọn tí ó mọ̀ nígbà yẹn ní jáde òṣùwọ́n mọ̀ kòmìtà Nàìjíríà, àwọn àti ìgbàlẹ̀ àti ìgbàlẹ̀. Gbogbo ẹni for my election. This bad program we are using in this country, bad. Ìṣèjú ni wọ́n ti kọ́ ìgbìyànjú. Ẹni tó kọ́ ló ẹ́sà díẹ̀ tí kì í lẹ̀ ìjọba ìdílé sí kọ́lá. Pápẹ́ ìjọ ti ṣe gbogbo. Olóògbé tó sọ́ ní ẹ̀rìn sí orí róòtì. Ọ́nbì yẹn, ìkọ̀jọ́jọ́ ìgbàlá ìrẹsì, àwọn afẹ́fẹ́ lágbọ́n ìjọ

fáyì sí àwọn kidnappa ọ̀nà ìgbòho nìgbò èyí bí àwọn security and their independence. Because their independence is not as a result of this, they want no school. Ṣùgbọ́n wọ́n ti gbọ́ wọ́n jẹ́ lè kiri inú bọ́ọ̀nà gbogbo tí ò yá ilé yé wọn. Láìpẹ́ ìlú, àwọn èèyàn ní wọ́n á fẹ́ Ìtọ́lẹ̀ GSB ní pẹ̀lú Afghanistan. Afghanistan GSB arms of equipment wọ ìsàkóní ìbára. Òtí sẹ́lẹ̀kẹ̀ ìlú àmàrùn. Bẹ́ẹ̀ Láwọn nípa ẹni wọ́n wó ìyẹn ní jẹ́ oúnjẹ kọjá ẹ̀rí èrò rẹ́sì ìlú. Wọ́n lè fi àyè, wọ́n lè fi sùn, wọ́n lè fi bọ́ra, wọ́n lè fi

Ìjọba ní ìdíjẹ́ àwọn olóògbò mẹ́sàn-án ọ̀pọ̀lọpọ̀ ìjàrí ẹ̀yọ́ tí wọ́n ń rán sí. Ṣé wọ́n láti ní ọ̀pẹ̀ ìbẹ̀rẹ̀ láti bí lọ sókó? Wọ́n ó dàmọ̀ ní wà láti rẹ̀ sí àárín ìkan tó lọ lẹ́yìn olóògbò lóòrùn lẹ́gbẹ̀ẹ́ ní lọ́tàrí ìrìnà ìjẹ́ àti ẹ̀yẹ wà náà wà lọ́wọ́ kò sí ìtàn ìdíríkàlá ìjọ́gbù márùn-ún pọ̀. Ọlọ́run sàkọ́. So, àjẹ́kẹ̀ ẹwọ́n pàtàkì sánà nílò tí wọ́n bá ṣe owó kòrò lórí ìyàwó ìwọ́n tàwà fún un lẹ́yìn ọjọ́ ojú ẹ̀sìn àmìlẹ̀ àkàrọ̀lá ní ṣàbà àmìlẹ̀ gbọ́gbọ́n tí àmìlẹ̀ lọ ẹgbẹ̀ mẹ́ta màálù àti ó mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ lọ́ṣẹ̀ ìlànà kọjá ní ojú ẹ̀sìn àmìlẹ̀ àkàrọ̀lá àwọn ní ẹgbẹ́ padà gbọ́ ojú ẹ̀sìn lẹ́yìn ìyàwó tí ó mọ̀ Torí mo bá bẹ́ẹ̀ ní àwọn ìjọ ìgbé ẹni ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọ̀dá ìdáhùn sọ̀rọ̀ láti wọ́n bá ṣe fọ ọmọ sí àwọn. Sílẹ̀ wọ́n rí orí ẹ̀sẹ̀ yẹn wọ́n fẹ́ ìṣẹ̀ àyẹ̀wọ́n mọ dáhùn gbogbo lọ́wọ́ náà. Ọlọ́pùn aláṣà ayé ìrọ̀lọ́ ìbẹ̀rẹ̀ ìgbélọ́lá àti ìrọ̀lá. Kí ní àtìmá lọ́kùn máa jọ lọ́wọ́ ó ti ẹ̀sẹ̀ ní ọmọ ẹgbẹ́ ìwé alára amúnkúndùn wọ́n ti mú sílẹ̀ ẹgbẹ́ kejì àti kékeré láti ẹ̀mọ́ dá ẹni ìgbàgbà ẹ̀jẹ̀ mọ́ tó ìdúrà ìlú ló bẹ̀rẹ̀ ẹ̀sìn ìjẹ́ńdéwá lórí bí ẹ̀jẹ̀ bàbá náà yọ ọgbọ́n tó àjẹ̀ lọ́lọ́ ẹ̀sìn ìlú lọ ṣẹ̀sìn ìlú ìfà Ẹgbẹ̀rẹ̀ ìrẹsẹ̀ ló ń ṣe ìrìnlẹ̀ ìrẹsẹ̀ lọ́kọ́lẹ̀ ìlú orílẹ̀-èdè láti orí láti jà Anyway, so I thought of me, ثم وحتى إلى بيته يلتزم الاستقامة استمر في أعماله اليومية ويعيش عقب أعماله أصلا المقطع حتى من يشكر أحد لأنه يستحيل الهجرة أبعد تنسينا وكان تنسينا بعد ذلك إذا أردت لقاعد جماعة به تحويدا وقولا ذلك سيراتكم بكلمة àwọn ọmọ ń tàbí ẹgbẹ́sọ̀rọ̀ tó ń gbọ́ ẹ̀rẹ́ àwọn ìayé àwọn ìlànà ìpìkọ́ àdínà ọ̀pọ̀lọpọ̀ kòkòrò àti ìkànnì láti lè tako ọ̀run méjì ní táwọn ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ lò sí tẹ̀síwíìkù mẹ́bíọ̀sì tẹ̀síwíìkù máa ń tọ́ ọkọ̀ àpọ̀ ìtọ́wúrú sọ́hánì yíyí pẹ̀lú àpẹẹbí máa ṣàkárà méjì ní ìwẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn àgbà ọ̀kára oréṣì alọ̀gá àwọn mẹ́ta alábọ̀lá àbújá àná Ọ̀sọ́tọ̀ òun àárọ̀ في الحجاز طبقا لتدريب الخطة المرسومة التي أبرمها برلماننا. Àwọn tí wọn àwọn ìlú ọ̀kan tí wọn láti dára jù ní ìkọ̀kọ̀ àti ní kòrúkẹ́ láti lè múṣẹ àwọn ète èyí tí wọ́n ti ṣètò rẹ̀ ní àjọ tí wọ́n ṣe ní mẹ́ta. Àbùdá ìrẹ́wà ọ̀bá وكثير من ذلك أحد عشر رئيسا من هؤلاء الكافر àwọn mẹ́rin mọ́kànlá nínú àwọn àtàgbà nínú wá ní pé kí wọ́n lọ mójú tó bí ètò tí wọ́n sọ pé kí wọ́n máa àdájú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nílò wọ́n jẹ́ ẹ̀kàrẹ́ṣì kí الحق ثم بالحق ثم ثم بمعين ألا كريم النذر دون الحق ألا تعود مريا دون الخلق ألا كريم الزمع دون الأسود ألا كريم المعين دون عديد ألا كريم أبو الذهب أبو الأبواب ثم وضع من في قلبة ثم وضع من في قلبة لما إقامة

我就一百萬件，五百萬件對我都都掂。而家我哋包緊嘅嘅咁多生意，咁我哋正去報銷啊！而家我哋嘅我哋大計就都係輸，而家都係我哋嘅老闆，年年都係。我唔知咩嘢都衰翻嚟，係我媽，我面都唔開人行。而家呢個大個公司都係呢啲，係冇係咩嘢都話做曬大生意，包括擺嘢啊。 gbogbo ọjọ́ ayé rẹ̀. Ṣé kò lè lè fún wọn gbogbo ayọ́? Ayọ̀ àti sọ̀kalẹ̀ ìgbé, àdájì ìlú náwọ́ sí àti ọwọ́ oòrùn náà. Kìí jẹ́ ọ̀pọ̀ ló wá àmọ́, pápá yàdá yàdá nìyẹ̀ tó lé hàtù ló ń ṣẹ̀dá nígbọ̀mọ̀. Pápá yàdá hàtì wà bá wà sọ́wọ́ ìlú owó ààrẹ ìgbà. Máa ápùnà àìkú máa lúgbù wà máa kátàrà. Máa lùgbù dúkìá rẹ̀ tó ní wà máa kàtàrà gbogbo tó kọ́ wà máa ápùnà

Bàbá ó ṣe tẹ̀sí ayà mmiri ní obìnrin yẹn ìyàwó rẹ̀ yẹn. Ó ní góòlù gan very costly. Bàbá ó ń ànábì sọ ilé ọkọ̀ òun ti pa Ó wá ní òun ó lọ góòlù ṣe pẹ̀lú owó tó ń bá pa ní góòlù lè ti bá láyé ogun gbájú lọ́nà ó wà jẹ ilẹ̀ yẹ kí ní ọ̀pẹ mọ́bí ohun tó gbé sọ́dún ní jẹ́ lórí ìmájú ilé ìjọba tó lálẹ́ ìmọ̀lẹ́yàwó rẹ̀ ìpọ́sí láàrin àhábìnàmọ́nà àti ẹ̀ṣẹ̀ tí ìtùlùs ìmọ̀nà ọ̀gbìn ìpín ṣùgbọ́n máa dà sí ó ṣe láti ìgbà láti ìjọ kí ní àríyọ̀ pẹ̀lú ìtùlù àwọn nǹkan méjì láàrù àwọn ìṣí ìkọ́mẹ́dì Ẹlẹ́gbẹ̀ẹ́ ìyàwó yẹ̀ ìdáàbò. Ẹni àwọn ọkùnrin, ẹlẹ́gbẹ̀ẹ́ àtọ́lọ́gbọ̀n tó, ẹ̀kọ́ ògbó máa ń àmà ìrọ́sí mú tó ń jẹ́ ẹ̀rẹ́. Kò mọ́ òṣìṣẹ́ gbogbo ayé mọ́ mọ́ àwọn àjọ́ ìyẹ̀ nítorí náà ó wà ní àkúnlẹ̀ ahmed bíjà nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó mú ahmed bíjà kò sí kúrò ó lọ nípa ìgbésí ó ní àwọn àyà kan wà fún kùránì tí ó fún ẹni gẹ́ni níṣòro láti àkọ́dọ̀ ọ̀dọ́ kùránì fún wa ó ní ìwé ìpàbá sí àdáàbí àárẹ̀ ó ní ìbánu ní ìsọ̀kún àkúrá ọ̀nà mẹ́rin وعده لا شريك له واشهد ان محمدا رسول الله ثم عليه ربنا قل والله اشهد ان لا اله الا الله سيكون ثم عليه ربنا قل انه انا الله àwọn tó wù tó lẹ́jẹ́ àwọn ní ó lè oko mọ́ àwọn mùsùlùmí jù òun ni àwọn ilẹ̀ mújì الذين آمنوا لنجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون هو الله يجب أن sọ́ọ̀tì náà ìdá ìrọ̀fà ìgbẹ́wà àkàdùnmù lábùú ẹgbẹ́ ìrìnà mo sọ pé ó yẹ káwọn sọ ayà ilé ìtẹ́fà nílé pẹ̀lú ayà ètìtù ṣọ́fà yìí ètìtù bá ní àárẹ̀ ìjẹ́ لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا الله أكبر لما أولئك لهم لا محفظة نور التوكيل التأكيدة Ọlọ́run lo two and two instruments, ṣé tó lè jẹ́ ọ̀rọ̀ ẹ̀ ọlọ́ọ̀nà ọmọ irinṣẹ́ méjì tàbí máa ń kan máa lọ́rọ̀. irinṣẹ́ lẹ́ẹ̀kejì ẹ tó pẹ́ pé ìmúlòlòpọ̀ òkìrí ìkọ̀ fífà àti ìmúlòlòpọ̀ òkìrí ìpàdílà ọlọ́ọ̀pọ̀ lórí strongest òkìtù lórí lágbára ní àìdáàmù ẹgbẹ́ àti ìdánwò tó wà lẹ́yìn ẹ̀yìn ìgbẹ́sọ́ àti ìdánwò

Lílẹ̀ bí àárín ọ̀nà táwọn ojú àkọ́ òkúrò àwọn tí ó yẹ tí ó kó ìyàwó ìṣìṣì Nàìjíríà yóò bá mú ìṣìṣì àti Nàìjíríà àlùyàwó ọlọ́lọ́wọ́ ìyàwó jù. Láàrín ọ̀tẹ́gbọ́n ráyé báyìí lọ́pùpù láàrín. Ànàìjíríà wá sọ ó yẹ kí wọ́n kú ìsìnkú láwọn ọmọ. ṣe ìtẹ́lẹ̀ ọ̀rẹ́ wọn fún Nàìjíríà láti ọjọ́ ìrànlọ́wọ́ sọ̀rọ̀ ìrìnṣẹ́ àjàmá àdáàbò yọ àti ìpa wọn. Wọ́n lè ká ó yóò mú pé òwe ló lọ́rọ̀ ọ̀hún. Wọ́n lọ fọ́ káwọn ní òkú ní ilé ní bàbá ṣọ̀pá. Wọ́n lè rí àṣà fún àlàmọ́ ẹlẹ́gbọ́. Wọ́n lọ àwọn méjì yẹn ní òwe jù. Tí wọ́n fi wọ́n bá ìṣòwò àlàyé. Ó rí bí àkókò ìjẹ́. Náà àwọn ẹlẹ́gbọ́ àwọn kọ́ńtì ìṣèrọ̀fíà àwọn ìṣèrọ̀fíà ìṣèrọ̀fíà lẹ́rọ ẹ̀kọ́ ìgbìmọ̀ wọ̀n àkídà àwọn dandan ṣèrìyà ìlú ẹgbẹ̀rọ just one ní social revolution by a family Revolution from the Turkish community, another place represented as a royal environment in Wasila, the end justifies the name ibi táwọn lọ ló ṣe pàtàkì ọ̀rọ̀ káàkà délé òbíṣùmọ̀. Torí máa bẹ́ẹ̀ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀bá àpá táwọn ènìyàn lè lọ́dọ̀ tí wọ́n kọ̀ rẹ̀. Kó má jẹ́. Pírísìpù gbú mi. Mo ṣe ẹ̀rẹ́ ìkọ̀kọ́ rí àwọn akẹ́kọ̀ọ́ ìgbàfihàn ọmọ lérò. Both the means and the end must be correct ní ìṣẹ̀lẹ̀ ìlànà ọ̀sán àti ìdáhùn lọ àti ìlànà méjèèjì ìrìnlẹ̀ ọ̀pá ọ̀pá ṣe ká. Sọ ọlọ́pàá nígbà kan ní ìlú ọ̀bẹ̀ ìgbà náà

ìpinnu ẹgbẹ́ ìlúta tí lè bá wọn ní ìdè láti kú ní ìwádìí àbẹ̀ àṣẹ ìbọ̀. Kí ló máa rí ní ìyàtọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ tó lórúkọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ apá ìdí ìṣẹ̀lẹ̀. Ó ní English náà ní gbogbo ẹ̀kọ́ pọ́lẹ́ báyọ̀ láwọn akẹ́rọ ìdílé wọn. Àwọn àṣọ ìyàwó ló wọ̀n That is our enemy. Just like our people also in Nigeria. Ìtàn létí ló ní ṣùgbọ́n ọ̀sùn rí wọn ò mọ̀ fún àwọn. Oníkẹ̀kẹ́ ṣe pẹ̀lẹ́ ìsìnkú. Orí pé á rí ìyẹn dáadáa kìí ṣe lápá ọ́fíìsọ́ ìgbà oníṣà mọ́ sọ ní ẹ̀ láyé àdáyá. Orí pé á rí máa ń sára ní pọ̀ dáàdì ó pè náà lọ́wọ́ ní ẹgbẹ́ ṣe ìdámọ́ Àkọ́kọ́ orí ti dùn pé ṣáájú pé ìgbò tó rí àti ìmọ̀ kan àmòríkà Nàìjíríà. Kí ló mú? A mọ́ sọ àmòríkà òyìnbó kọ́ lọ́pọ̀ wá ní ọmọ káàkiri.

ẹgbẹ́ ó nàìjíríà ní ẹ̀rọ láti ìgbọ́njúgbọ́n sọ́tẹ̀ ìgbẹ́ yóò wà láti àdébẹ̀ ṣùgbọ́n gbogbo gbogbo ti láti àti gíríkì kan gbogbo sí ṣàtọ́pọ̀ nàìjíríà ní ìpínlẹ̀ ṣùgbẹ́ ìgbà ìgbàrún sí ìkọ́ àti àṣà òun ni ìṣúwà lẹ́yìn ìgbà ìgbàrún yẹ láti ìgbàrún láwọn ilé wọ́n lọ́jẹ̀ pátá ní sísù rẹ̀ i àì ẹ̀yẹ kàrẹ́ máa ń sọ̀rọ̀ àbẹ́lẹ́rẹ̀ ṣùgbọ́n tó ń kọ́ ní láwọn èèyàn ìkó ìrẹ́ àmì ó jẹ́ ìwọ̀n àwọn oníwo tí ò ní ìkẹ́kẹ́ ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn ọ̀wọ́n ọmọ aláwọ̀ ẹ̀ka tó rẹ̀ ká ìgbà áfíríkà àpapọ̀ láti dámá láti òkè ilẹ̀ ní west africa wọ́n lọ́pàá áfíríkà lè mú òbúrọ̀ láti ní manúsù sàdíà àyà fàáyì ìgbà lọ́pùpù tọ́rọ wọn kò sí àwọn ọjì tó rẹ̀ nínú wọn bọ̀ wọn ò ní sọ̀rọ̀ mẹ́rin ṣùgbọ́n ìkórìíra ẹ̀sìn àwọn sí ìwẹ̀sọ̀ nàìjíríà ìlú òjìní. Àwọn mùsùlùmí kan láàárín àwọn tó mẹ́rin ẹgbẹ́ tó wá bá mú sáré lọ́wọ́ sí náírà dálẹ́ ẹni ọkùnrin náírà gómìnà náà ṣe kọ́ sí ìyẹn náírà dúdú láti tó ń bí pàmì táwọn àwọn ọmọ ìdíje ìdíje wọ́n máa ń ọmọ tàbí èdè yẹn ọmọ wọn ní ìṣẹ́jú wọn àwọn ìbálálá gbé ìwé káwà ìwé wa ní àwọn ọ̀rọ̀ ìwé ìwé àwọn ọmọ ìwé wa kọ̀ sí sọ́ọ̀mù ẹ̀

Mo ká wọ́n ní mọ́sùn ní ìgbáyẹ̀ ìdílé ọ̀pọ̀ Yorùbá yìí. Ìbẹ̀rẹ̀ tó wọ́n sùn lọ́nà ní ìjọba. Ṣíjà àpẹẹrẹ ìpè, gbogbo ìmọ̀ ìlú pọ̀ tó dé lọ́ṣíà. Ìgbàtí wọ́n wọ̀ lórí ìgbé mọ́ṣáláṣí wọn wó ní ìlú ní ìkan pa. Nípa lọ́bẹ̀rẹ̀ oṣù ilé tí wọ́n pọ̀ ní Nàìjíríà. Wọ́n lọ sí ìgbìmọ̀ bàbá Nàìjíríà kóòtù. Ìgbìmọ̀ àti ọ̀rẹ́ ìlú àwọn ìlú mú wọn lọ mọ́ wọn jẹ́ tàbẹ́wà láàrin púpọ̀ kọrin kàńkàlẹ̀ ọ̀sẹ̀ ọ̀dọ́dọ́mẹ́sì ẹ̀rẹ́dẹ̀sì púpọ̀ lọ́nà sọ́nù láàrin àṣà àwọn ọmọ àgbẹ̀ ìgbìmọ̀ ẹ̀kọ́ làwọn ọmọ àwọn nàìsọ́rọ̀ àwọn ní káńkàlẹ̀ ti lọ́wọ́ tó ń gbé wẹ̀rẹ̀ ní ẹgbẹ́ àwọn ará orílẹ̀-èdè wọn ẹgbẹ́ ìrìnlẹ̀ ní àwọn tó súnmọ́ lóṣù ní jù ẹ́ bọ̀wọ́ sá ìfẹ́ àlẹ́dínà kọrin ní àwọn ọ̀gá àrílẹ̀ wọ́n sọ̀rọ̀ wà ní ìfẹ́ kí àwọn èèyàn jí àtàrí àwọn akẹ́kọ̀ọ́ sí àwọn kọ́mílẹ̀ ìsàtàmẹ́lẹ́ ọ̀nà tẹ̀bá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ US Audi wọ́n kí ó bá GUS àti ẹgbẹ̀ta àwùjọ mọ́ àti sáwọ́dí àti ẹgbẹ̀ta àwùjọ mọ́ This is direct translation in the way that the city last to Manara. Ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé bóyá ọmọ ìdílé wọn ni wọ́n àwọn ọmọ ọ̀nẹ́kọ́ ṣùgbọ́n lọ́pọ̀ sọ ní torí pé ọmọ mẹ́sàn-án bí kí lè fi tọ́lá ń sọ láàrin lọ́dẹ̀ ádùnà ní ó fi sí sí ọrùn bá wà á ní àwọn láyé ìlú ó fẹ́ nínú wọn àwọn ìsìsí àwọn àkùfá àwọn ẹgbẹ́ wọn ṣe ìjọ ní ìgbẹ́ tó kò jẹ́ mọ̀ ìrìnà nílànà ní a ṣe bá wọ́n ti àwọn ọmọ ní ọkọ̀dọ̀ ìgbẹ́ni àwọn mọ́ wà bẹ́ẹ̀ wọ́n ń bá àwọn olùsí náà wọ́n bẹ̀rẹ̀ wọ́n á sọ̀rọ̀ láyé lòpùpù ẹ̀ṣọ́ ní ìgbéraga wọ́n ìdá ìpọ́nì ẹ̀rọ máa ń bí láyé àwọn sí nígbà tí wọ́n gbọ́ ń sọ̀kalẹ̀ lábẹ́lì báwọ̀ ara yìí náà wọ́n mú tàbí ìrìn àjá mi ó yà ojú wọn ó máa dá mi jẹ nígbà ákùnrin láti ẹ̀ṣẹ̀ lọ́nà ní òdodo Yàkùnrin wọn wà náà ẹ̀rọ ìrìn àjá mi. àgbà ìyábáṣà ànàjáṣì ẹgbẹ́ ìgbà tí àgbẹ́bí ní wọ́n lọ ṣe ní jíra ọjọ́ ẹ̀ wọ́n lọ sí Ethiopia sọ́rọ́ ni àgbẹ́bí ní ó ti kọ́ nípa àwọn àwọn àgbẹ́bí ọkọ̀ kò ṣàjòjì sí àgbẹ́bí òní wọ́n lọ ìránìí bá ṣe àwọn ẹgbẹ́ ọkọ̀ àwọn ní ọwọ́ kan lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀mú gbọ́nà ti wà lọ́wọ́ abáfẹ́sọ̀lá àtàwọn ọjọ́ ìrìnàṣẹ́ ìjọba ìbí torí náà ọwọ́ àwọn ẹlẹ́gbọ́n àbáyẹ̀ ìlú ìgbìyànjú àrùsọ̀ ní ìsọ̀lẹ̀ àwọn ẹ̀sọ́rọ̀ náà ọlọ́pùsọ̀rọ̀ náà ń gbò mẹ́rin èdè pọ̀ sí ìgbò lọ́lọ́pùsọ̀rọ̀ pé pàtàkì àwọn èèyàn wọ́n dá àwọn ìlú ìlú lẹ́ta comparative analysis ìrẹ̀lẹ́ tàbá wọlé ìdílé àwọn ilé ìsì máa ń ju wà láì ó ṣẹlẹ̀ Nàìjíríà tẹbá ti lẹ́kíà lórí ẹgbẹ́ nígbà tí ó sọ̀rọ̀ 20 ìṣòro ojú ọ̀sọ̀ yìí 20 náà sọ̀rọ̀ pẹ̀lú ẹkùṣẹ́ ọmọ ìlàrí ìtàkàrà lọ́wọ́ àwọn wà sí ọ̀rẹ́ ẹ̀rùn Muslim ẹ̀yọ̀ ó pè bàbá mi jẹ lórí àlẹ́lẹ́gbẹ̀ bí ọ̀rọ̀ àkídà kò mọ́ tí ọ̀rọ̀ bọ́kùnrin ṣíṣe lọ́nà máa lọ máa yà ọ̀dọ̀ ní káàkiri pé méjì ni àbí ó ní márùn-ún gbogbo ẹ̀ wà láẹ̀ẹ́gbẹ̀rún ló bèèrè fún ẹ̀tọ́ ní ẹwà sáńdà ló ti rẹ̀ tó lóòrùn ìgbà ìgbìyànjú ọjọ́ ti wá bò ní ìgbà ìpàtàkì jọ wọ mọ́sílìmù bí wọ́n wọ ọ̀gá tó máa rú sáfíkẹ́ ìlú kí ní òsì ìyẹni ọ́pùtù Today somebody has called me and said, ọ̀nkọ́ ha àtẹ̀gbọ́wà ní ìdánilẹ́jọ́ ní olúwa máa ṣàgbára ìdọ̀tún ikúṣẹ́ afánilẹ́jọ́ ìpọ̀tọ́ ayọ́sùn ní yóò lè ẹgbọ́ tí sáàsùn lórí ilé Wọ́n ní ìpìlẹ̀ àti bọ́rọ̀ ọlọ́run ọmọ ayé, ṣàìtàn fún ṣe ìrìn ó dàbí ọmọ lójú, ẹgbẹ́ ọmọ àṣìṣọ́ náà wà láàrin ṣùgbì àlà tó ló dàbí ọlọ́run sàánà ọ̀dá. a nínú ìdájé náà láti súnmọ́ yìí ṣé tí ṣe dínú Bẹ́ẹ̀ láti rí àkúnmọ́ ọ̀rọ̀ bá tàbá ní ìjọba yìí, ibi ẹ̀kọ́ ọ̀rọ̀ yára bí ẹ̀ láti mú sí ìlọ́gbọ̀n. Ṣìgbọ́n mọ́ mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àti máa ń pàdé òkú láti rí ìdílé náà ní àbílé àti orílẹ̀ ìwà òkèlè. Ṣùgbọ́n pé bí náà tó wà ní kòrò gọ́ọ̀rùn áwọ̀ ìrìnàjò ìrìnà. Ààrùn ìgbọ́rùn bá ọ̀rùn fún àwọn àkàrẹ̀ yẹn lọ́rẹ̀ ní ti. Ó dà ní àdó ní ìgbà tí wọ́n wà pé sí ẹlòkéṣẹ̀ wọ́n ti di ìlú mẹ́ta tó máa. Wọ́n sọ iye ìdíjítọ̀ tó wá lẹ́ wọ́n sọ yìí kọ̀ọ̀kẹ́ náà lọ lé lọ́wọ́ lé ẹ̀yìn ọ̀fẹ́ nínú pàṣẹjì lọ́rùn pàwọ̀ àti lọ́rùn pàtó àdẹ́kù all new certification gh rẹ̀ àmàpáwọ̀ phd You see the location, exact location, logic, that you will get how high it is. So back at the So you know what I Our visitors work between one to two and a half hours. Subhana is depending on how everything is. Subhana very rarely will do one hour to two But the time is from from three days. This can't be changed. This can't be your book and seven. So I don't know. we need to do it, so I can't solve the problem to two days because I can't have it. So you just go and do it. So that's the situation you. مكيدة للمولودين فلا تسخيرهم فعلا إلى أعتيرهم للأسماء عليكم لا المحسنين اللهم أرينا حقا حقا وأخذنا من معنا وعيد الشرق لبعنا ويزدنا من بعض برحمتك يا رحمة الرحيم ولا أكرم من كل Okay. Okay. ẹyẹ lọ́nà mo bèèrè ìlú وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا. قال قال رسول الله صلى الله عليه وسلم Thank you. ọba àtàkàbà ọba tẹ́lẹ̀ lọ ìṣòṣò alátàbí àyà ṣùgbọ́n wọn bẹ kàn fún ọmọ rẹ. Lọ́jọ́ tí a ti máa ń kí ìlú nípa ètò dáàbò sálà. A ìṣẹ́ ní àwọn ìdílé láti sọ fún nípa sáàlọ̀ ní program. Bẹ̀rẹ̀ àwọn ìwé ra pé yóò wà fún ìdáyé ìrìnàjò àwọn ọ̀rẹ́ ti ń kó káàkiri àti sáàlọ̀ ọ̀dọ̀ àti bàbá yìí ṣàlá àti àbíkọ́ fọ́ọ̀mù yìí àbíkọ́ mi máa rí ẹ̀rù fọ́ọ̀mù náà nì ó sì máa rí ẹ̀rù ara gbé sí mi ìjàmbá pè àwọn máa lọ sí ìjọba máa kọ́ rẹ̀ ẹ̀rù owó fọ́ọ̀mù àwọn ọmọ ìta bá tọ́ ìsáàpù ara mùsàlápù ìyàwó mi náà á rí fọ́ọ̀mù bàrẹ̀ wọn. sàlẹ́ lọ́sọ̀rọ̀ àti káàdì àjọṣà gbogbo àmì àjọ Àwọn àti ìgbàlára ìṣàgbìmọ̀ láti ìgbàlọ́wọ́lé nílágbára tí ó ń pàtó láti rí sára ìlàlẹ́kùn ìgbàlọ́wọ́. Yóò wà ní ọ̀fẹ́ ìgbàlọ́wọ́ Oṣù mẹ́rin tó ní ọmọ ọdún ní ẹgbẹ̀rẹ̀ ìgbọ̀. Ìgbàra ṣàrẹ́fọ́ àjọ́lọ́dún àwọn ìrìnlọ́rọ̀ ọmọ ọmọ ọmọ. Àkọ́kọ́ àwọn ìpínṣà lẹ́yìn àwọn ẹ̀lá lórí outside ìpàdé.